bá bá rúbọ. káfíńgbò là. kínú. ìbọn ni o. táyì. àjẹ́ ó ni o. pẹ̀lú gbogbo òkìlọ̀ tí mo ṣe fún ọ tó ọlájú méjì mo ní ọmọ rò ó ti rò lákè. amúrùtọ̀rọ̀ awo àkẹ́kẹ́ ìṣòro awo oyin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ya wo ìgbàwáṣẹ̀ tí wọ́n ń jókòó sójú di àìsàn wọ́n ní ẹnikẹ́ni tó bá pè wọ́n làwọn jẹ́ níṣẹ́. wọ́n ní ẹ má fẹ́ bọ́dúrú pafẹ́ ẹlẹ́fẹ́ bọ́dúrú pafá wọ́n ní ẹ má fọ́ gèdè pọ̀sẹ̀ ẹlẹ́fọ́ gèdè pọ̀sẹ̀ wọ́n ní ẹ má fẹ́ dẹ́kun dóni ẹlẹ́fẹ́ dẹ́kun dóni ẹ ní owó tuntun tó lò wọ́n pàṣẹ gbọ́ ara rẹ̀ ní ọ̀pá. ó kù ó wà ó tó kábíyèsí adarí padé adarí padé kùtù ṣẹ́ọ́lẹ̀ olúfà sọ Ọ̀rúnmìlà nígbà tó ń tukọ̀ lọ́rùn bọ̀ wá pẹ̀lú ọlọ́mọ olójú dẹ ẹ̀yà mi sọ olójú ojú òsè ojú méjì ẹ̀yà mi sọ. sinmi sinmi sinmi àtà rẹ ta gbé àṣà rẹ ta gbé ẹnì kò rí ẹnì kò rí ọ ó ta lùkù ẹnì kò ó ti tán lóbùrò bá bẹ yẹ lónìí lónìí lọ gbọ́rọ̀ kúkú lẹ́nu ẹ̀yìn mọ́. ó ilé àwádùn. ọkọ ní pọ̀mí. ilé àwádùn. ọkọ ní lọ́tà. ebi àdúrà rere kan fi kú dá lágara pètè òní òní ṣetán yóò pètè ọ̀la kíní kan tó bàjá ò jẹ́ wọn ní apá rẹ̀ lójú tán lọ kọ́kọ́rọ́ ńlá tó bẹ̀yìn ajá jẹ́ omi dẹ̀jẹ̀ ó wá kú bí ẹ̀jẹ̀ ó ṣe padà di omi wọ́n sọ kànga di ṣáláńgá wọ́n tún ní wọ́n fẹ́ sọ ṣáláńgá di kànga padà impossible irreversible irreparable. bọ́ọ̀ bá wá ṣètùtù rárá dandan ni kò gbé